ẹ mo jíire o ṣé ojúmọ́ rẹ mọ́ yín ojúmọ́ rẹ mọ́ mi lẹ́nìí lẹ́nìí ọjọ́ jímọ̀ ẹ òjò tura kó rọ̀ sí ọ o ilẹ̀ tó mọ́ lónìí ojúmọ́ ni kò jẹ́ fún ọ láṣẹ olódùmarè mo jíire lẹ́tọ̀ ètò ni mo jíire ní ìkànnì aláràgbàyídá YouTube Radio TV internet radio tó ń gáyàtà mo jíire o. bẹ́ẹ̀ dá mi kò sẹ́ni lè yí láéláé ọ̀rọ̀ mo fọ́ọ́nù sọ àṣẹ ti kú ẹlẹ́dà kò ní gbàgbé o ẹlẹ́dà kò ní gbàgbé o. ǹjẹ́ o ti bólú aṣọ lówùrọ̀ ibo ṣe jíṣá ṣé o ti dúpẹ́ lọ́wọ́ olódùmarè pé ó jẹ́ kó ojú sì mọ́lẹ̀ alààyè bó o bá ti ṣe bẹ́ẹ̀ o bó ti ń lọ síbi okòwò rẹ inú mọ́tò ló wà ní tàbí o ti wà lọ́fíìsì tàbí o ṣẹ̀fẹ̀ jáde nílé wò ó máa fọkàn rẹ dúpẹ́ kó o sì máa bẹ́lẹ̀dá rẹ sọ̀rọ̀ gbogbo ètò ọbọ̀lọ́run sọ lónìí láṣẹ olódùmarè olódùmarè á ṣe fún ọ ọkàn rẹ á balẹ̀ ọ̀nà rẹ ti là ó wàá ṣe rere wàá làlùyọ lónìí sẹ́ẹ̀ ò làlùkì ò ṣàṣetì ò ṣàṣedànù àṣedànù tálákà ń ṣe kò ní jẹ́ tiẹ̀ láṣẹ olódùmarè ayé ò ní di ìkó ẹrù rẹ o àní ayé ò ní di òkúta sẹ́rù rẹ sẹ́ kí ìtura kó dé bá o gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ìṣòro kan lónìí láṣẹ olódùmarè kí olódùmarè kó fún yín lọ́nà àbáyọ o ẹ̀yin tẹ́ wà láhàámọ́ ọlọ́pàá láṣẹ olódùmarè kó lọ kó fún yín lómìnira o yàrá òní ni yín bẹ́ẹ̀ ló máa rí lónìí láṣẹ olódùmarè Mójíire ṣì lè lórí rédíò yìí utop radio tv internet radio tí ọlọ́run gbà fún lọ́wọ́lọ́wọ́ mo jèrè. àṣẹ ti kú ẹlẹ́dá kò lè gbàgbé o ẹlẹ́dá kò lè gbàgbé o. kí n ba lè fàyè sílẹ̀ fún àwọn ètò mìíràn tó fẹ́ gorí afẹ́fẹ́ lónìí lórí ìkànnì yìí ibi tá à ń lọ lẹ́nìí ni mo fẹ́ kàyà sí tààràtà nítorí wípé adébíyẹyìn má kọ̀ọ̀kan àgbà ọ̀lẹ́ni adébíṣẹ́ má ṣe ìyẹn ni wọ́n ń pè ní àgbà ọ̀lẹ bẹ́ẹ̀ ni ọmọ yorùbá ajórúkọ bí òyìnbó èmi ti bá débi iṣẹ́ ó dìdàn kí n ṣiṣẹ́ torí náà lórí ètò mojíire lónìí níbo là ń lọ ibi tá à ń lọ ìbẹ́ ká yà sí mójìrè ṣìlẹ̀tò ètò ní mójìrè pẹ̀lú ẹ̀mí ọmọ yẹn olólùfẹ́ yín sẹ́ ẹ̀ ọmọ yorùbá ajórúkọ bí òyìnbó ojúlówó ọkọ adélànkẹ́ ohun tí ò kí ṣùgbọ́n tó mi létìpìlẹ̀ tìpìlẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ yìí paluda paluda ó di paluda paluda paluda paluda. bẹ́ẹ̀ ni ẹ ti mọ̀ wípé bẹ́ẹ̀ bá ti ń gbọ́ instrumental yìí tó ti ń dún kokoko tó ti ń dún ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ kò sóhun méjì tó fẹ́ máa jáde ọ̀rọ̀ ìjìnlẹ̀ látòrí ìtẹ̀mímọ́ látẹnu ọmọ Yorùbá ajórúkọ bí òyìnbó kí lohun tí Ọlọ́dùmarè ní kí n fi bá ọ sọ̀rọ̀ lónìí bí o ti ń lọ síbi okòwò rẹ hmm, àwọn ohun méjì èyí tí kò jọra wọn tá à ń gbé ara wọn òun ni fẹ́ sọ̀rọ̀ lé lórí ó sì ń ṣàkóbá fún wa lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn ohun méjì kan wà tí ò jọra wọn ṣùgbọ́n tá a bá ń gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn ẹ́ẹ́ eh, ó sì ń ṣàkóbá fún ìrìn àjò wa nítorí wípé àwọn méjì yìí wọ́n wà lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n dá dúró gédégédé wọn ò súnmọ́ra wọn rárá ẹ̀hẹ̀n bó bá sì ti gbé òjò fáìná tó gbá ìná fún òjò ó di dandan kó o níṣòro ṣùgbọ́n ẹ̀yin olólùfẹ́ mi àti olùgbọ́ mi lórí ètò yìí lónìí ẹ ò ní níṣòro ṣùgbọ́n bẹ́ẹ̀ ò bá fẹ́ níṣòro bóyá nínú okòwò tàbí nínú ọ̀rọ̀ ìdílé tàbí nínú ìrìn àjò ènìyàn láyé àwọn méjì kan wà tí kò yẹ kẹ́ ẹ gbé fúnra wọn ṣùgbọ́n tẹ̀ ń gbé fúnra wọn ẹ̀ ń gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn ẹ̀ ń fi ìkíní sípò kejì ẹ̀ ń fi kejì sípò ìkíní bẹ́ẹ̀ kò bá jẹ́ kí ẹnì kí kọ̀ọ̀kan nínú wọn kó dúró gédégédé lọ́tọ̀ọ̀tọ̀ ó ti dẹ ó ṣeé ṣe kí ènìyàn kó máa kó máa kó máa níṣòro tàbí kí ìrìn àjò ènìyàn kó máa falẹ̀ ó sì ṣe nígbà mìíràn tó a tó ń gbé fún b tó sì jẹ́ kẹ́ni kálukú kó dúró ní ipò ara wọn wò ó ṣeé ṣe kó o máa ní ìbànújẹ́ lọ́kàn rẹ ní ìgbà gbogbo nítorí wípé bẹ́ẹ̀ bá ti fi ohun tí ò tọ́ tẹ́ fi jìrọ̀ ohun tó tọ́ ohun tí ò tọ́ ni yóò máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni aláwọn méjì kan wà èyí tí kò yẹ ká máa gbé fúnra wọn èyí tá à ń gbé fúnra wọn à ń fi kíní sípò kejì à ń fi kejì sípò kíní ó sì jẹ́ ohun èyí tí máa ń ṣe tí máa ń yọ wá lẹ́nu tí máa ń mú kí ìdààmú kó máa dé bá ẹ̀dá lọ́pọ̀lọpọ̀ ìgbà kí ni ohun tí mò ń sọ nípa rẹ̀ nítorí ìjọba àkókò hmm, mo fẹ́ ṣe ní kánmọ́kànmọ́kánmọ́ mo fẹ́ ṣe ní pápápá bí wọ́n ti ń ṣe ní pápá ká má bàa ní ìpalára òun ni mo fẹ́ ṣe lówùrọ̀ yìí ṣùgbọ́n ohun méjì yìí bó ti ń wá sí mi lọ́kàn àìmọye òun àìmọye ọ̀rọ̀ ni àwọn màláìkà yìí ń gbé wá tí wọ́n ń gbé wá fún mi ṣùgbọ́n mo wá wò pé ẹ jẹ́ sáré sọ yìí kí n yànnàná rẹ̀ ná kó ba lè yé wa nínú okòwò nínú ọ̀rọ̀ ìdílé nínú iṣẹ́ nínú ìrìnàjò ẹ̀dá àwọn méjì kan wà tá ò gbọ́dọ̀ gbé fúnra wọn bó o bá gbé wọn fúnra wọn ó máa yọ ara rẹ lẹ́nu yóò máa dààmú rẹ nítorí pé àwọn méjì yìí wọn ò jọra wọn nìyí kí ni àwọn nǹkan náà tó bá mọ̀ ọ́ o lè má sọ ṣùgbọ́n nítorí àkókò ẹ̀ẹ́ eh, òun sáré yànnàná rẹ̀ <laughs> àwọn méjì sì máa yà ọ́ lẹ́nu nítorí pé kò sẹ́ni tí kì í ṣe eh, ọmọ ń ṣe bàbá ń ṣe ọmọ ń ṣe òbí ń ṣe ọ̀gá ń ṣe bẹ́ẹ̀ náà ni ọmọọṣẹ́ náà ń ṣe àwọn méjì yìí àmọ̀ wípé wọn ò jọra wọn wọn ò ṣe fi ríra wọn nítorí wípé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n rìn kílò méjì tá à ń gbé fúnra wọn tí kò yẹ ká gbé fúnra wọn kílò méjì tí a bá tá tá tá tá a tò papọ̀ tí ò yẹ ká tò papọ̀ ẹ̀wọ̀n àkọ́kọ́ àlọ́ méjèèjì náà òun ni pé ọlọ́run àti ènìyàn <laughs> mo jíire lè tò sẹ́ẹ̀ pẹ̀lú ọmọ yín olólùfẹ́ yín excellent triple a ọmọ yorùbá ajórúkọ bí òyìnbó ojúlówó ọkọ adélà jẹ́ àwọn méjì tí ò jọra wọn tá à ń gbé fúnra wọn òun ni mò ń yànnàná lórí ètò lówùúrọ̀ yìí kó má bàa ní ìpalára fún ọ jù bó ti ń pa ọ́ lára lọ ni. ènìyàn àti ọlọ́run ẹ wò ó lọ́pọ̀lọpọ̀ ìgbà la máa ń fi ènìyàn sípò ọlọ́run ee nígbà mìíràn a sì máa ń gbé ọlọ́run sípò ènìyàn wò ó ọlọ́run kì í ṣe ènìyàn bẹ́ẹ̀ sì rèé ènìyàn tó rí yẹn kì í ṣe ọlọ́run ènìyàn lè pàṣẹ fọlọ́run ọlọ́run lè darí ènìyàn ṣó mọ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó bá lọ gbé ènìyàn sí ipò ọlọ́run nínú ayé rẹ óò jẹ́ kí n mọ̀ jẹ́ kí n jẹ́ kó yé ẹ dájú pé o ti yinra rẹ ní kókósẹ̀ ni o ti ṣe ra ni gbogbo ẹ̀dá ènìyàn tó bá ń gbé ènìyàn sí ipò ọlọ́run nínú okòwò rẹ̀ wò ó ó para rẹ̀ tán gbogbo ẹ̀dá ènìyàn tó bá ń gbé ènìyàn lẹ́ran ara tó ń gbé sí ipò ọlọ́run nínú ètò ìṣúná rẹ̀ tàbí nínú ètò iṣẹ́ rẹ̀ tàbí nínú ètò ìgbéyàwó rẹ̀ wò ó tó bá ń ronú pé ó yẹ kí ènìyàn kó máa dàbí ọlọ́run wò ènìyàn kò lè dàbí ọlọ́run láéláé bẹ́ẹ̀ sì ré ọlọ́run tó sì rí yẹn kò lè dúró sípò ènìyàn kí orí méjèèjì yìí a kì í a gbọ́dọ̀ gbé wọn síra wọn jẹ́ kí n máa yànnà náà wọn ò gbọ́ tí ò gbọ́ ọ̀rọ̀ kan tó sọ wípé ègbé ni fún ẹni tó fi ẹlẹ́ran ara ṣègbẹ́kẹ̀lé rẹ̀ ẹni tí èébì rẹ̀ ń bẹ ní ìwé mú rẹ̀ tó o bá fi ìgbẹ́kẹ̀lé rẹ sínú ènìyàn wo o ti gbé ènìyàn sí ipò ọlọ́run ò ń wò ó pé àá bọ̀dá mi lówó ẹ̀gbọ́n mi lọ́rọ̀ bàbá mi lọ́lá bàbá mi jẹ́ ènìyàn ṣùgbọ́n wọn ò ràn mí lọ́wọ́ wo tó o bá fìgbà gbogbo tó o fìgbà gbogbo tó o fi wò pé ṣèbí wọ́n lé wọ́n ní owó wọ́n sì lọ́lá wọ́n mọ̀ọ̀yàn wọ́n nípò ó yẹ kí wọ́n lè ṣòwò kan fún ọ o ti gbàgbé òwe Yorùbá tó sọ wípé àjùmọ̀bí tá a rí yẹn ń kọ́ kò kan tàánú ẹni abáransí ni òun ní ṣe ni lóore ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló máa ń ní ìbànújẹ́ nínú ọkàn rẹ kì í ṣe pọ́lọ́wọ́n fẹ́ kó o ní ìbànújẹ́ ìwọ ló fẹ́ máa bara rẹ nínú jẹ́ nítorí wípé o ti gbé ènìyàn sí ipò ọlọ́run òun wò wípé pé kí n sọ fún ọ ènìyàn á máa ṣàṣìṣe ọlọ́run nìkan ni kì í ṣàṣìṣe ẹ̀dá tí kì í ṣàṣìṣe láyé ẹ̀dá tí kì í jánikulẹ̀ láyé ẹ̀dá tí kì í fẹ̀yà ẹ̀yìn ènìyàn bẹ̀lẹ̀ láyé ọlọ́run ni tó o bá ti lọ gbé ènìyàn sí ipò ọlọ́run tí kì í já ní kulẹ̀ ènìyàn ló rọrùn fún jù láti já ènìyàn kulẹ̀ wò ó tó bá ti ń gbé méjèèjì yìí síra wọn tàbí tó lọ fi wọ́n gbéra wọn o ti ń ṣe ara rẹ níṣù ta ni jẹ́ sọ fún ọ lóhùn rọ̀ yìí ènìyàn lè já ọ kulẹ̀ bẹ́ẹ̀ ni bàbá lè já ọmọ kulẹ̀ ọmọ lè já òbí kulẹ̀ ọkọ lè já aya kulẹ̀ aya lè já ọkọ kulẹ̀ ọ̀gá lè já òṣìṣẹ́ kulẹ̀ bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ pàápàá náà sì lè já ọ̀gá rẹ̀ kulẹ̀ ṣùgbọ́n ọ̀nà kan tó lè gbà tó fi ní máa ní ìbànújẹ́ ojoojúmọ́ níbi okòwò tàbí níbi iṣẹ́ rẹ tàbí nínú ìgbéyàwó rẹ òun ni wípé fi ọlọ́run sáàyè ọlọ́run kó o sì jẹ́ kí ènìyàn kó wà láàyè ènìyàn wo mo jíire lètò tó ń gorí afẹ́fẹ́ ní ìkànnì èyí tó milẹ̀ ìkànnì alárágbà yìí yìí utop radio tv èmi ọmọ yín olólùfẹ́ yín excellent triple a ọmọ yorùbá ajórúkọ bí òyìnbó ló ń sọ fún ọ wípé má gbé ènìyàn sí ipò ọlọ́run bó o bá ti gbé ènìyàn sí ipò ọlọ́run ó ti di dandan kó o máa padà sẹ́yìn tàbí kó o máa ní ìbànújẹ́ wo bẹ́ẹ̀ ni mo sọ fún ọ hmm, jẹ́ kọ́lọ́run kó dúró ní ààyè ọlọ́run tó o bá ti fènìyàn sí ààyè ènìyàn wàá mọ̀ wípé ènìyàn máa ṣàṣìṣe nígbà tí o bá ti fènìyàn sáàyè ènìyàn wàá ti mọ̀ wípé ẹ̀dá tó lè ṣeé ṣe kó ṣàṣìṣe olóyìnbá sọ pé man is prone to mistake ẹ̀hẹ́ tó bá ti mọ̀ wípé ẹ̀dá ènìyàn ni kò sí bó ti máa kò sí bí ènìyàn ti máa rìn torí òní mi wàá mọ̀ wípé there is no perfection in man o gbogbo àlà ń try to work to become perfect bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọlọ́run ló jẹ́ perfect being ẹ̀dá tí kìí ṣàṣìṣe nínú ìrìn àjò rẹ láyé fi ọlọ́run sí àyè ọlọ́run fi ènìyàn sáàyè ènìyàn nígbà tí ènìyàn bá fẹ̀yìn rẹ bẹ́lẹ̀ má máa banújẹ́ má máa fẹ́ gbẹ̀mí ara rẹ wípé ah èèyàn ló ìwọ lágbẹ́jọ́ ló ṣe báyìí fún mi tàmìjì ló ṣe báyìí fún mi wo bó o bá para rẹ nítorí pé òun rò wípé ènìyàn kò yẹ kó ṣe ohun tó ṣe fún ọ tó bá tún dọ̀dọ̀ olódùmarè á wá bè lọ́wọ́ rẹ wípé ṣé ènìyàn dàbí òun bí wàá tún jẹ̀bi ọlọ́run wọ́n bó ti lọ nínú ìrìnàjò rẹ lónìí mo sọ fún ọ wípé fènìyàn sáàyè ènìyàn o sì fi ọlọ́run sí àyè ọlọ́run nípa ṣíṣe yìí ní ìrìn àjò ènìyàn ni yóò fi ṣe kí ni ni yóò fi máa lọ ní serere ní wẹ̀rẹ̀rẹ̀ mo sọ yìí mo dúró lórí ètò yìí mo jíire lètò ètò ni mo jíire pẹ̀lú èmi ọmọ yìí olólùfẹ́ yín excellent triple a ọmọ yorùbá ajórúkọ bí òyìnbó ojúlówó ọkọ̀ adélànkẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ polówó ètò tàbí bá fẹ́ polówó lórí ètò yìí lórí YouTube Radio TV ẹ lè pe aago wa ẹ pe aago yìí zero eight one sixty four twenty two seventy eight sixty lẹ́ẹ̀kan sí zero eight one sixty four twenty two seventy eight sixty tàbí zero nine one five seven five six four nine nine five utop radio lẹ ń já sí yẹn láṣẹ olódùmarè bẹ́ẹ̀ bá ti ń gbà wá dòwò pọ̀ bẹ́ẹ̀ lẹ ó máa tẹ̀síwájú ẹ bá fẹ́ bá ọmọ yorùbá sọ̀rọ̀ ẹ lè bá mi sọ̀rọ̀ lórí ìkànnì abẹ́yẹfò mi ìyẹn twitter at adé ọmọ yorùbá lórí instagram at excellent underscore ajorúkọ bí òyìnbó bẹ́ẹ̀ ni àwọjọ máa sọ̀rọ̀ ẹ sì lè lọ sórí facebook ọmọ yorùbá ajorúkọ bí òyìnbó fans ẹ lọ like ẹ kẹ follow ẹ ẹ wò ó ètò kan máa lálẹ́ wò lórí ìkànnì yìí ní kò pẹ́ kò pẹ́ ẹ kú ojú lọ́nà ẹ wò ó ẹ jẹ́ sáré ẹ̀ka àpolówó kí n tó máa fèyí ṣe lọ. Otibale Kasagwa sórí YouTube Radio TV, internet podcast àti Facebook live bẹ́ẹ̀ni ètò bàbá ètò ètò tó ń tò ìdílé tó sọ ẹbí di ẹbí aláyọ̀ ìfẹ́ olóyin ìfẹ́ olóyin ní ètò fún gbogbo lọ́kọláya àti fún àwọn ọ̀dọ́ tó ti tòlé ọkọ lọ lórí YouTube Radio TV internet podcast àti Facebook live pẹ̀lú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó dáńtọ́ ọmọ Yorùbá jórúkọ bí òyìnbó àti Olúfúnmi French ní gbogbo ọjọ́ Saturday ní agogo kọsàn-án sí aago kan àbọ̀ ìfẹ́ olóyin ètò fún gbogbo lólùfẹ́. ẹ káàbọ̀ padà èyí tó kù tún di lówùúrọ̀ ọ̀la láṣẹ olódùmarè mo lẹ́tọ̀ ètò ni mo ní ìkànnì yìí YouTube Radio TV internet radio tó gáàtà ìkànnì alárágbà yìí dá mo rí yín náà o ó di lówùúrọ̀ ọ̀la. mo dúpẹ́ pé ẹni ní sáyé mo pé ẹni.